ìyàwó tó bí ìmọ fún ọkọ tó ti níyàálé tẹ́lẹ̀ ó dẹ̀ ní ó dẹ̀ kọ́mándì ọkọ ẹ̀ pé kí ọkọ kó lọ tìyàwó yẹn mọ́lé ọkọ yẹn náà dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣọwọ́ agbára la máa pe léyìí àbí ìrẹ́jẹ. ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá tí wọ́n ní àlùbáríkà tó wà ní alágbọn. nígbà tí ọlọ́pàá yìí gbọ́ ọ̀rọ̀ yìí ó ní no no no no this is rubbish. kí lẹ ti arábìnrin yìí mọ́lé fún. ìyẹn mo yín sọ fún yín pé àwọn ọlọ́pàá gidi wà lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n pọ̀ àmọ́ wọn òkúta tó wà nú ẹ̀wà ní kẹjẹ́ ká yọ kúrò ọ̀wọ́n eléyìí ló máa ń jẹ́ kó bú ọlọ́pàá àwa ní ọlọ́pàá nínú fámìlì a ní ọlọ́pàá nínú ẹbí police is your friend àmọ́ wọn tí ò da kùdìẹ̀kudìẹ̀ nú wọn yìí ló máa ń jẹ́ kí wọ́n bú ọlọ́pàá kákàkiri. ọpẹ́lọpẹ́ ọlọ́pàá alálùbáríkà yìí tí wọ́n ní pé no ìwà àbàjẹ́ leléyìí kò sí ọ̀rọ̀ nínú nǹkan tí wọ́n arákùnrin Lawal tó gbé wá station ọlọ́pàá yìí jẹ́ kó yẹ wípé o mọ́lẹ́tò o ń ṣe ọkùnrin ọkùnrin tó fi ń ṣépè fún àwọn ọkùnrin nírú ẹ̀ yìí níyàwó tẹ̀díjọ́ gbé rí tẹ̀díjọ́ bára yín lájọṣepọ̀ rí tí ọ̀rọ̀ dúdúdúdúdù tó ti jọ wà pẹ̀lú yín. torí pé òun fẹ́yàn kan lọ́wọ́lọ́wọ́ torí pé òun rówó gbà lọ́wọ́ ẹ̀ nítorí pé o ti rora ẹ pin bó o lè jẹ́yàn mọ́ ó wá dúró dúró pé ìyàwó tó fẹ́ tẹ́lẹ̀ yẹn o àfitọ́ pa àfitọ́ bá fi ṣẹ̀sìn àfitọ́ bá tì mọ́lé gbogbo ẹ̀yin obìnrin lágbàáyé tójú bá ti obìnrin ẹyẹ kan gbogbo ẹ̀yin obìnrin àgbáyé lójú tì o gbogbo ẹ̀yin ìyá wa tójú bá ti fọlá gbogbo ẹ̀yin obìnrin lójú tì. àtẹ tó lówó nu yín àtẹ tó tún lówó ńdàkejì tójú bá ti fọlá gbogbo ẹ̀yin obìnrin àgbáyé tẹ́jẹ́ Yorùbá ojú ti ogbó yín o. tíyà bá jẹ fọlá gbé gbogbo ẹyin obìnrin àgbáyé pátá ìyá jẹ yín gbé o. ẹ̀tàgìrì aṣọ kan ni obìnrin ń ró ẹ̀yin ìyá wa aṣọ ẹ̀kàn tẹ máa ń ró yìí ẹ máa fi ń gbèjà ara yín ni o. ẹ dìde lórí ọ̀rọ̀ Fọlá ọmọ aláìléèyàn ẹ dìde lórí ọ̀rọ̀ Fọlá ọmọ aláìléèyàn ẹ jẹ́ ká rí òótọ́ gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ mọ̀ ohun èèyàn tẹ́ ní owó lọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ sí pe IG ẹ máa pe komisanna police ẹ jẹ́ kí àwọn ìjọba nàìjíríà kí wọ́n mọ̀ pé ìrẹ́jẹ lélẹ́yìí o ẹ jẹ́ ká jà fún ẹ̀tọ́ wa tí a bá ja ìjà yìí tó bá di lọ́la tá a bá níjọba ò dáa àwa fún ara wa fún ara wa ò dáa o gbogbo ìwà ìbàjẹ́ tí arábìnrin Lizzy Anjorin àti ọkọ ẹ̀ ń hù who is Lizzy Anjorin gangan. ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin lẹ ń fún ní ayọ̀ o torí mọ̀ pé ìyá wa tẹ́ ń gbọ́ wa lénìí àìmọye èèyàn ńláńlá tẹ́ mọ̀ ẹ má jẹ́ ká ìṣègùn kàn míì sódìgbà tí arábìnrin yìí tó bá bayé jẹ́ tó bọ̀rún jẹ́ kẹ́ jáde èmi tí mi bá yín sọ̀rọ̀ yìí fóònù mi méjì ló hack tó ń pe gbogbo àwọn èèyàn kiri lórí fóònù mi ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ ṣe kí ló hack fóònù wa fún kí ló ń pe àwọn èèyàn lórí fóònù wa fún àrò àwọn ìwà àbàjẹ́ tá à ń sọ rèé o. òun ó gbọ́n ọgbọ́n láti lọ fi ọlọ́pàá láti kó fọlọ́pàá láti mú èèyàn ó lọ tì èèyàn mọ́lé ẹ jẹ́ ń sọ àwọn ìwà tí Lizzy máa ń hù fún yín tí Lizzy bá kó fọwọn ọlọ́pàá kan tó bá ní kó tìyàn mọ́lé pẹ̀lú ọkọ ẹ̀ wọ́n á gba fóònù wọn ò ní jẹ́ kẹ́niyẹn rí ẹbí àtàrà pé tó bá dọjọ́ kejì wọ́n máa ṣàjẹ́ nìyẹn sí kóòtù wọ́n á ní kọ́ lọ dájọ́ fẹ́ nìyẹn kọ́ lọ já. ìwà yìí ló fẹ́ wù fún àlùjò ìwà yìí náà ló fẹ́ wù fún Fọlá níjẹta kó tó di wípé Ọlọ́run tọ̀ mọ́lẹ̀. tí ó bá ń ṣe wípé lọ́ọ̀yà tó tẹ̀lé Fọlá ó ti pe SAN kí là bá máa sọ ó ti plan pé kó ṣáàjì ọ̀rọ̀ yẹn sí pọ̀ ọ̀rọ̀ tí ò nídìí tí ò lórí tóun tó hùwà burúkú tó dẹ̀ yan ẹgbọ́n nǹkan tí arábìnrin Lizzy Anjorin sọ nígbà tá a invite ẹ̀ sí pàǹtì. Si ó ní a fẹ́ embarrass òun ó ní a fẹ́ disgrace ẹ jọ lórí pé òun wà tí ò dáa adẹ̀nikọ́ àwọn ọlọ́pàá pín yẹn kọ́ béèrè ọmọ àbèrè ẹjọ́ lọ́wọ́ tìwọ́ náà Lizzy Anjorin ò lọ o ìgbà tó pẹ́ sí zone two kò lọ o àmọ́ òun àtọkù ẹ̀ wọ́n lè jọ plan láti gbọ́gbọ́n àlùmọ̀ ìkọ́rọ́ yìí láti fi gbé èèyàn. wọn ò tún wá dúró lórí ìyẹn ọwọ́ ń béèrè lọ́wọ́ Fọlá pé káà tọ́lọ́rà fún ẹ kí ẹ̀ dà lẹ́nu ọlọ́pàá Nàìjíríà. Ah. wọ́n ń béèrè lọ́wọ́ arábìnrin yẹn wípé a gbọ́ pé wọ́n lọ ra mọ́tò fún ẹ kí ẹ̀ dà ìwé dà ẹ jọ̀ọ́ kí ló ń béèrè kí fún kí ló ń béèrè ìwé fún arábìnrin Fọlá kò ṣe four one nine kò ṣe yahoo kò kówó ìjọba orílẹ̀-èdè Nàìjíríà jẹ ọ̀wọ́n olólùfẹ́ tí wọ́n rí pé làwálì fìyà jẹ làwálì ò tọ́jú ọmọ látìgbà tó ti fi arábìnrin yìí lẹ̀. kó wẹ́yìn wò pé kí ni ọmọ ń jẹ. gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ wọ́n ní arábìnrin yìí ó ti fẹ́ ọkọ kan tẹ́lẹ̀ tí ọkọ ọ̀hún ṣaláìsí nígbà tó pàdé Lawal ló sọ fún pé ìyà àti ìṣẹ́ ó ti tán nínú ayé ẹ̀ òun á gbọ́ ọmọ tó bí síbì kan tẹ́lẹ̀ òun á tọ́jú ẹ̀ òun á lè tún tọ́jú ọmọ tó bá bí fóun. ká lè mọyé challenges tí arábìnrin yìí face ó dẹ̀ bímọ méjì fún arákùnrin lawali gbóyèga yìí tí ó gbìyànjú pè ní latif ọmọ méjì ló bí fún látìgbà tí òun àti Lizzy tó ti pàdé ara wọn tó ti ṣe wedding di ọjọ́ èní làwálì ò lè sọ pé skul báyìí lọ́wọ́n ọmọ yẹn ń lọ. arábìnrin dorcas adéyínká tó jẹ́ spíkà tó jẹ́ woman rights tó jẹ́ blọ́gà òun àtọ̀wọn ẹgbẹ́ àtọ̀wọn olólùfẹ́ ni wọ́n ń ṣe àkóso bí àwọn ọmọ yìí ṣe ń lọ léèwé bí wọ́n ṣe ń jẹun bí Fọlá ṣe ń wọṣọ àti bó ṣe ń ṣe lénìí arákùnrin Làwálì yìí kò mọ̀ kọ́kọ́ kò dẹ̀ gbọ́ bùkátà lórí àwọn ọmọ yìí àwọn ọmọ tá ń sọ yìí wọ́n ń sọmọ ọdún kan wọ́n ń sọmọ ọdún méjì o ọmọ kókó wà ń bẹ̀ nígbà tí arákùnrin ti da bùkátà lé arábìnrin yìí ní ọwọ́. nínú àwọn voice tí a gbọ́ tó jẹ́ ẹ̀rí tó máa jẹ́ ẹ̀rí nílé ẹjọ́ níbi tí arákùnrin Lateef tó ti ń bá Fọlá sọ̀rọ̀ wípé kó tọ́jú òbu ẹ̀ ẹ má bínú o pé kó tọ́jú kinní ẹ̀ pé òun òun yìí ń padà bọ̀ òun fẹ́ lọ gba arábìnrin Lizzy Anjorin ni owó tóun bá gbà lọ́wọ́ ẹ̀ gbowó lòun bá lọ ọbẹ̀ aláìmọ̀ wípé ó ń tún arábìnrin Fọlá yìí ni ìyẹn nígbà tí ọ̀rọ̀ yìí tó dórí social media ìdí tí mo yẹ ń bẹ gbogbo ẹ̀yin abiyamọ pátá lórí ọ̀rọ̀ yìí ọ̀wọ́n ìwà búburú àrékèrèkè ìwà ìkà ó wà lọ́wọ́ arábìnrin Lizzy Anjorin tí àwọn kan lọ́ọ̀yà kan tí wọ́n dẹ̀ ń dúró láti gbowó lọ́wọ́ ẹ̀ láti máa tọ́ sọ́nà pé àníṣe bó ṣe máa bó ṣe máa manipulate rèé. tí arábìnrin Lizzy Anjorin tó lè tún lọ́wọ́n ọlọ́pàá kan tó ń kówó fún láti ṣiṣẹ́ ẹbí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ìyá wa justice for Fọlá. ẹ má sọ pé kò kàn yín àwọn àgbàlagbà ní ẹni tí ò bá tí ì kú kò mọrú ikú tó máa pòun ẹ̀yin ìyá wa tẹ́ ń gbọ́ wa ẹ sọ́pọ́ọ̀tì iléeṣẹ́ àlùjọ fm pẹ̀lú star kí a tún wá fi ọ̀wọ́n ìwà búburú tí arábìnrin Lizzy Anjorin tó ń wù ká jẹ́ kẹ́ gbọ́ ẹ sọ́pọ́ọ̀tì wa pẹ̀lú star. arábìnrin Lizzy Anjorin ó máa ń parọ́ mọ́ èèyàn nígbà kan ni arábìnrin parọ́ wípé arábìnrin Esther Abọ́dẹ̀rìn Tókunbọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Esther board ó ní arábìnrin yìí ó ló ti sẹ́ndì ìwòwò sí àlùjọ fm èyí tó jẹ́ pé baba ńlá irọ́ a máa play voice ọ̀hún tí ẹ máa fi ti gbọ́ ẹ̀yin ìyá wa tẹ fún wa ní stansin a lọ́wọ́ yín o. olóríire ọmọ arista tẹ fún wa five hundred arafa náà ọmọ kanu alia ẹ ṣeun gan ni. ẹ̀yin ìyá wa arista tí ẹ fún wa ẹ support wa pẹ̀lú star torí wípé òótọ́ ọ̀rọ̀ la gbé lọ́wọ́ ọmọtọ́lá arọ́wọ́ tẹ̀yìn náà pẹ̀lú star tí ẹ fi ran iléeṣẹ́ àlùjọ fm ní ọwọ́ dorcas adéyínká arista tí ẹ fún wa fọlákẹ́ ìdòwú arista tí ẹ fún wa ọ̀nàtọ̀fẹ́ àrísà tí ẹ fún wa ẹ̀yin yá wa níbi tí a bá ti ń sòótọ́ ọ̀rọ̀ ẹ fi tán ẹ da star bò wá kí a lè máa rí ọ̀wọ́n orú nǹkan báyìí kí a lè máa rí gbé wá fún yín fọláṣadé ọlábísí àrísà tí ẹ fún wa ní agbára ọlọ́run ìtọ́kàyéfì kan wà tá a máa gbé wá sójú ìwòran yìí ní ọ̀la níbi tí arábìnrin kan tó ti jẹ̀yàjẹ̀yà lọ́wọ́ ọkùnrin tí ọkùnrin ọ̀hún náà pa tó dẹ̀ pa sínú ilé a máa gbé wá live and direct tí ẹ máa máa wò ó owó la máa fi wọ mọ́tò owó la máa fi ṣọ̀wọ́n iṣẹ́ yìí tóyè láyé ní kẹ́ máa fún wa ní star kí ẹ lè máa rí ìyà tí àwọn ọkùnrin kan tí wọ́n fi ń jẹ òun obìnrin. eléyìí tí mò ń sọ yìí life lẹ máa wo gbogbo ẹ̀ lọ́la Bọ́lá Salami ẹ ṣeun o arista tí ẹ fi ránṣẹ́ sí wa ìdí òótọ́ la máa dúró sí iléeṣẹ́ yìí tí a dẹ̀ fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ máa rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ìyà ń jẹ àwọn obìnrin wa Yorùbá ní obìnrin lọ́tọ̀ obìnrin bẹ́ẹ̀ náà dẹ̀ ni pé àwọn ọkùnrin kan ló ń fà á. tọ́wọn ọkùnrin kan bá ti fún obìnrin lóyún wọn ọ̀rẹ́dì láti ṣojúṣe. àní kẹ́ má fẹ́ yàwó kan àní kẹ́ má fẹ́ méjì ojúṣe yín lórí ọmọ ṣe ń ṣe. ṣe ń ṣojúṣe yín olórí ọmọ àtúrísítà tí ẹ fi ránṣẹ́ sí wa. ẹ wo orú ọwọ́ agbára yìí ẹ wò wà ìkà tí arábìnrin Lizzy Anjorin àti Lateef Lawal tí wọ́n hù nípínlẹ̀ Èkó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tí gbogbo wa dẹ̀ wípé ìpínlẹ̀ Èkó ìlú tó kórìíra sí ìwà ìyànjẹ. Si, sítá àjọkẹ́ àrọwọ yín ẹ ṣeun gan pẹ̀lú sítá àtẹ fún wa ẹ̀yin ìyá wa ẹ support iléeṣẹ́ àlùjọ fm pẹ̀lú star ẹ já rí ọwọ́ yín dáadáa. ìpínlẹ̀ èkó nínú gbogbo orílẹ̀-èdè tó wà ní nàìjíríà ó jẹ́ orílẹ̀-èdè tá a mọ̀ wípé a kórìíra sí kéèyàn máa fìyà jọ ọmọdé kéèyàn máa fìyà jọ obìnrin ìpínlẹ̀ Èkó kórìíra sí. àwọn ìwà méjèèjì yìí ni arákùnrin Lateef Gbóyèga Lawali tó ń wù tíyàwó rẹ̀ èyí tó fẹ́ láìpẹ́ yìí tí wọ́n pè ní Lizzy Anjorin tóun náà mú ìwà ìdúgokò ìpànìyàn threatening of life tó mú mọ́ tó dẹ̀ ń sọ lórí social media pé òun á pa èèyàn ten million naira lòun máa ná. arábìnrin yìí sọ̀rọ̀ ó lóun ní lọ́ọ̀yà òun náà bàbá àṣàlẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nípínlẹ̀ èkó gbogbo ẹ̀yin ọmọ èkó ẹ má jẹ́ kó bèèkó jẹ́ fún wa ọmọ àtọ̀hún rìn wá kan ó fẹ́ bèèkó jẹ́ fún wa o àmọ́lú ẹ̀ o. ẹ dẹ̀ mọ̀ wípé èkó yìí ni gbogbo àgbáyé ń wò lójú. tí a bá rí òótọ́ sí ọ̀rọ̀ yìí àbùkù lélẹ́yìí jẹ́ fún ìpínlẹ̀ Èkó àbùkù lélẹ́yìí jẹ́ fún gbogbo ẹ̀yàn ọmọ Èkó lápapọ̀ àbùkù lélẹ́yìí jẹ́ fún gbogbo ẹ̀yàn obìnrin tí ẹjọ́ ọmọ Yorùbá. ẹ̀yin obìnrin ń bolẹ̀ wà wọ́n fi àjò obìnrin ẹgbẹ́ yín ẹ̀dẹ̀ ń wòran ọ̀wọ́n ìyá wa láyé àtijọ́ wọn ń ṣe báyìí. nínú ìtàn àtohun tá a bá tírú eléyìí bá ṣẹlẹ̀ láyé àtijọ́ ayé àtijọ́ tá à ń sọ yìí kò sí social media ọ̀làjú ò tí ì pọ̀ báyìí ṣe lọ́wọ́ obìnrin ṣe lọ́ máa jára wọn sí wòówò tó máa lọ fi ẹ̀hónú hàn sí kábíyèsí pé ìyà ń jẹ obìnrin ẹgbẹ́ wa àfaramọ́. mo dẹ̀ mọ̀ pé ìyá wa tẹ wà ní nàìjíríà ohun èèyàn ńláńlá ló pọ̀ nù yín ẹ mọ ohun èèyàn ẹ̀yin tẹ́ wàá ń lo òyìnbó náà ẹ mọ̀ òun èèyàn ẹ̀yin tẹ́ wàá rí bíi tèmi tó pé à ń bẹ ọlọ́run ọba ni wá àwa yìí náà a níṣẹ́ tá ń ṣe help táwọn àgbọn bá ṣe sí ọ̀rọ̀ yìí ó jẹ́ ẹ̀kọ́ tó yẹ wípé ó ní àǹfààní dáadáa